ìyanu ńlá tí ó fi wá dúpẹ́. o ní sínú àwọn aláìní. tí a bá láláìní ò lè tán ní ilẹ̀ náà ìwọ ò ní ṣe aláìní tí. ẹjọ́ àríntá jẹ látàná kò ní kàn ọ́. lọ ní ànító. tó bá jẹ́ sọpọ́ ọ̀gbẹ́lẹ̀ lówó gbé ń dìde ọ̀wánú àwọn tọ́lọ́ ń gbé ọ wà nú àwọn tó lọ surprise. amen. ọ wà nú àwọn tó lọ ràn lọ́wọ́. amen. ọ wà nú àwọn tó lọ gbéga. amen. ọ wà nú àwọn tó lọ ṣàánú fún. amen. ẹ̀tọ́ rẹ nílé iṣẹ́ yẹn ọlọ́run yóò ṣe fún ọ. amen. ó kọjá travel òjijì wọn fún ọ nínú rẹ. amen. travel allowance yóò wọnú àkáǹtì ẹ. amen. ó ní wà bí aláìsí o. amen. ọmọ ìlọra àánú. amen. oṣù kọkànlá yìí lọ rógo oṣù kọkànlá yìí lọ rí àánú gbà gbogbo ń tọ́ fẹ́ nínú oṣù kọkànlá yìí lórúkọ jésù níbikíbi tẹ́ ẹ ti ń wò mí lórúkọ jésù kó tó dán nìtẹ́ ni ó ti tẹ̀ ọ́ lọ́wọ́ mo ló ti tẹ̀ ọ́ lọ́wọ́ ògo ọ́ o ògo ilé rẹ gbogbo ń tọ́ fẹ́ tó ti ń béèrè láti January dàkókò yìí. wọ́n ní kí n sọ fún ọ pé ayọ̀ǹda ẹ̀ sí ayé ẹ̀. ọwọ́ àdẹ́kùntẹ́jọ kó bà á. ìrédé ayọ̀dé ẹ wá gbẹ́ni tó lè sàmí àìsàn tó ọmọ yẹn àtàìsàn tó ọmọ yẹn gbogbo tó bẹ lómi àtẹ̀jẹ̀ rẹ tó ń tojú farahàn àtẹ̀tí ò tí ì farahàn ọ̀ya kọba iná jáde. Amen ìdè tó di ọ̀nà omi àtẹ̀jẹ̀ kó bá iná jáde. túlù ni ìfọ́rí àìtútùmọ̀ ni ó ń kan tàbí ìkejì tó ń pàṣù tó lè sọ fẹ́ni kankan. ó kọ jésù paralysis lára ni paralysis ní nǹkan ọmọ ni ẹnìkan lè ṣe àmì méje fáyà méje mo wí pé àìsàn tó mà tó ń tó mà tó ń bẹ́ẹ̀ ní omi àtẹ̀jẹ̀ rẹ kó bá iná jáde. àmín. àmín. Amen. Amen. Amen. Amen. Amen. Fire. Fire. Fire. Fire. Fire. Fire. Fire. oṣù kọkànlá kó dáa fún ọ oṣù kọkànlá kó rógbó oṣù kọkànlá kó ró àánú oṣù kọkànlá kí orí yanu àṣeyọrí kó di tiẹ o àánú kó di tiẹ o àṣeyọrí kó di tiẹ o ogun àtẹ̀yìnjà kó parẹ́ o ó dòkè o ó rí ọlọ́run oṣù kọkànlá ìlọ ní ànító lọ ní àníṣẹ́kù ogun ẹ̀mí àìní ní parẹ́. Gbogbo ń yẹ ayé rẹ̀ akọni ọlọ́wọ́. Lọ ṣe Lọ pọ̀ Lọ rà ànúgbà. Lọ rógo ọlọ́wọ́. Oṣù kọkànlá yìí máa gbé ọjọ́ Mo pè ní oṣù àkọ́kànú ayé rẹ̀. Gbogbo ń ti ń wá látọjọ́ abíọ́ oṣù yìí lọ máa rí gbà. Aláàánú ńlá o kó wọ ní oṣù kọkànlá yìí olóore kó wọ ní oṣù kọkànlá yìí arákùnrin arábìnrin tó wà lórí àkẹ́tì àìsàn lọ́sítù yẹ dídé kó máa àìsàn rẹ gbẹ dànù orí burúkú rẹ gbẹ dànù ogun tó dán ọdún sójú kan parẹ́ lórí òní kú ó yè ó. Amen. àkọlé ikú tó wà lára gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń bẹ bí àtẹ̀yìn tẹ́ ń rí omi lókè òkun àkọlé ikú tó ń bẹ láyé rẹ ó fò jáde. Amen. dípò okú gba iye. Amen. ò ní kú àìsàn yẹn ò pa á mọ́ àìsàn tí wọn ò rí nǹkan kan tí ń ṣe ọ yẹn ò ní gbúrú ẹ̀ mọ́ omi tó o gbé síbẹ̀ yẹn mo yà á mi mọ́ ilé tó ń gbé yẹn mo yà á mi mọ́ ayé rẹ mo yà á mi mọ́ ọ́fíìsì rẹ mo yà á mi mọ́ kó lóore bọ̀ ń bá tiẹ̀. gbogbo àtọ́ jẹ́ ń gbèsè kí wọ́n wá san. àwọn tí wọ́n náà jẹ́ ń gbèsè kọ́ lọ san. o ò ní gbé gbèsè wọ́dún tuntun. o ò ní gbé gbèsè wọ́dún tuntun. ìyanu lọ̀rọ̀ rẹ o ìyanu lọ́rọ̀ ọkọ rẹ o ìyanu lọ́rọ̀ aya rẹ o ẹ tọjọ́ ẹ ọ̀sàmì ọ̀sàmì gba ẹ̀mí gígùn gba àlàáfíà gba oríire ogun ò ní borí rẹ ó dòkè ó sì rí ìyanu ọlọ́run jésù olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù.